الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه إن شاء الله تعالى من المدارين الكسور آتيا والأرض أكمل وتكون بكين Àwọn ọmọ ìwọ́lá ọ̀pọ̀ pẹ̀lú ìdíkẹ́ tó àwọn ìjọba àwọn akọtẹ́lẹ̀ òní agbára ní àgbọ̀ mẹ́wàá sí àgbọ̀ kankan ọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́rin kí agbára àgbà àwọn ìwọ̀n lọ́pọ̀ ẹgbẹ́ oókùn tí àwọn àwọn ọ̀rọ̀ òun kò ní àwọn sábàbí ọ̀pọ̀ sí wọ́n fàfà àwọn àwọn ọ̀rọ̀ tó ń gbé ẹgbẹ́ pẹ̀lú ohun tí wọ́n fi bá wọn sọ̀rọ̀ lọ́pọ̀ òun àwọn ìdíjú ìgbẹ́ kankan tó láti sọ fún wa náà ní bá ń sọ̀rọ̀ pé aláàmà ní ìlú àwọn ọba sọ̀rọ̀ yìí aláàmà ní ọdún tó wọ́n kan ní àgbẹ̀mọ̀ ọlọ́wọ́ ọba ọkùnrin ní ìṣòro lọ́wọ́ ní ọlọ́wọ́ ọba tẹ̀lé àkókò الحمد لله بديع السماوات والأرض خلق الألوان والاشعار والصلاة والسلام على من توكل على الرضا ليلها كنهارها لا يحيط عنها إلا هذا اللهم صل على وعلى آله وصحبه ومن تبعهم بإحسان في الأقوال والأعمال وبعد السلام عليكم ورحمة الله وبركاته aláìní ìgbàwà lásìkò máa a ala iji ní ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ kí a tó lọ fún ìwọ̀n gbóhùn sọ àtàlàyé àwọn ojúṣe àti àwọn ìwọ̀ ọkọ sí ìyàwó Rígbé pé ọ̀rọ̀ ẹni fún gbogbo ọkọ̀ọ̀kọ̀ láti fún ìyàwó rẹ̀ láwọn ìwọ̀nyí. Àti ìrùbá fẹ́ tẹ́ ọlọ́run bá lọ́sùn káàrùn tààdá tí ó fẹ́ jẹ́ ọlọ́run bá lọ́sùn káàrùn torí pé olúwa lọ́sùn káàrùn tààdá ló ṣe àwọn nǹkan yìí ló ṣe lọ́wọ́ àwọn ìlúwa lóyìn àti àtúbára wa lọ kálẹ̀ fún àwa láwọn ìwọ̀nyí. Sọlá ìlú nǹkan méjì náà ní okòókò ah, nínú ìdánilẹ́kọ̀ọ́ ìṣẹ́ ìjọ tó mẹ́ta nǹkan alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan méjì òfin òun náà ní ká sọ fún wa kí ni àwọn ìwọ ìyàwó àbí sí àwọn ọkọ lórí ìyàwó àwọn bí ń pé níjọ́ ọ̀nà yà kí ìyàwó ti fún ọkọ tó jẹ́ ìwọ ọkọ lórí ìyàwó òun ní nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì agbára mẹ́rin bá ṣókí ìwọ̀ tí ó papọ̀ tó jẹ́ ìwọ̀ alábẹ́pọ̀ ilé ìjọ pé àtọkùnrin àtọbìnrin òun wọ́n jọ ní ìwọ̀ ẹ̀ lórí ara wọn ẹlẹ́ẹ̀kẹta aka wàsọ́yà ṣe kàrìbá ní lórí ṣe pàtàkì káàkiri ìràwọ̀ láàrin ọkọ̀ lórí ìyàwó láti láti ọkọ̀ rẹ̀ ó lẹ́ oúnjẹ pọ̀ ó lẹ́ lágbára ju ìwọ̀ ìyàwó lórí ọkọ̀ ẹ̀rí tí ó sọ ilé yìí ولاد مريم جاز عليهن لا ولا كعك عبدي الصلاة السوا دعك عبدك يبلغ في غني في هذا السنة في أبان ونجوان لكن صلوا نقع آيات من الزيران آية. تنصر وقلوية وقلوية وحق الزوج على زوجته أعظم من حقها عليه وني ìwọ ọkọ lórí ìyàwó ó tóbi lórí ìyàwó ìwọ ìyàwó lórí ọkọ ìwọ tí ìyàwó òkú ọkọ rẹ̀ ó tóbi ní ìwọ tí ọkọ òkú ìyàwó ìyàwó wọ́n ní orí gbọ́dọ̀ lọ́wọ́ bá ní máa kí ọmọ rẹ̀ tọ́nà ọmọ náà ní wọ́n tó rúwà náà ó sọ wípé wà ní rí jáde àìlèyìn nàdà ọ̀dà náà tó wọ́n sì wá kọ́ àyà tó ń bọ̀ sí èyí. sọ àyà yìí wọ́n ti tẹ̀lé lórí wípé ìwọ ọkọ̀ tóbi lórí ìyàwó tó ìwọ̀ ìyàwó lórí ọkọ̀ bákan náà wọ́n ní wà ní ọ́lì sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀yìn ló tún wá òun náà ni ọ̀rọ̀ àmẹ́lì nígbà tó mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ bá lọ pé làwùkún tó áyẹ̀ ọ̀rọ̀ àhàdá àyẹ̀ ìdáyé àhàdá àdébí tó bá jẹ́ pé ó tọ́ kí n pa ẹni kankan láti ẹ̀ tó wáyé pé máa pa ẹni kankan láti ẹ̀ láti máa tẹ̀ fẹ́ni kankan لأمرت المرأة أن تسكر لزوجها ìyàwó yìí bá paláṣẹ tó máa tẹ̀ fún ọkọ rẹ̀. Àlẹ́bìnrin wà láti àjí alìmọ́mọ́tò ṣàkọwọ́ àkọ̀mọ́dé àìsẹ̀rẹ̀ nínú ìwáyà ní àkọ̀rọ̀ bí. Àlẹ́bìnrin obìnrin òun jẹ́ ní sí owó ìwọ̀ ọlọ́run bá. Láti pé obìnrin pé ìwọ̀ ọlọ́run bá, obìnrin jẹ́ ní sáárò yìí pẹ̀lú pé ó jẹ́ òun ìwọ̀ ọlọ́run bá. ولا تؤدي المرأة حقه حق الله عز وجل عليها كلها حتى تؤدي حق زوجها عليها كله obìnrin ò lè sí ìyẹn ní ń pé gbogbo àwọn ìwọ ọlọ́wọ́ bá pátápátá lórí ara rẹ̀ ìwọ ọlọ́wọ́ bá tí ń bẹ lórí rẹ̀ kò lè sí ìyẹn tí pé tányányányá títí tí ó fi máa pé gbogbo ìwọ ọkọ̀ yányá nítorí pé nínú ọkọ̀ wíwá ìpì so kápé ìwọ ọkọ inú kápé ìwọ ọlọ́run bá ní tó lọ́wọ́ bá jẹ́ lọ́pàá wá láti ẹgbẹ́ kápé ìwọ ọkọ wa fún wa tàbá bẹ́ pé ìwọ ọkọ ìwọ ọlọ́run bá àti kápé ìwọ ọkọ èyí tó lọ́pàá wá láti kápé حقا حق الله عز وجل عليها كلها حتى تؤدي حق زوجها عليها كلها كله eléyìí báyìí lẹ́rí rí eléyìí sábà ní ọlọ́pàá àti sọ wípé ìwọ ọdún ìyàwó ìwọ tó tóbi obìnrin òsì ní jẹ́ni tí ń pè ìwọ náà ọba fún ìlànà lápátápátá tí jẹ́ òjẹ́ni tí ń pè ìwọ náà ọba lọ́sọ̀ọ́ fáwọn ìgbà rẹ̀ náà náà nínú àwọn ìwọ ọkọ lórí ìyàwó òun náà lè ṣojú èrè wà ádá ní ìṣáàlì ọ̀rá ìyàwó jẹ́ lórí ìyàwó kọ́ máa bo àti ọkọ rẹ̀ ṣojú èrè obìnrin máa tú àti ọkọ rẹ̀ wà ádá ní ìṣáàlì ní àhàdì obìnrin gbọ́dọ̀ tú àti ọkọ rẹ̀ fẹ́ẹ̀lì kàkà ilé ìgbà yìí ní àwọn ṣe pàtàkì táwọn obìnrin tí kò sí láwùjọ máa lọ. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń tó àṣírí ọkọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ tí ẹ̀gẹ́gẹ́ yóò máa rojú ọkọ fún wọn fún wọn àbíkọ́lọ́ máa rojú ọkọ fáwọn ẹbí ẹbí àwọn ẹbí ti àbáwọn ẹbí ọkọ tó ìjẹ́ pé àṣírí láàrin àwọn àkọ́kọ́ rẹ̀ kò lẹ́kọ̀ọ́ fún obìnrin láti máa tó àṣírí ọkọ rẹ̀ nítorí gbọ́dọ̀ náà ọba lọ́wọ́ kan ara sọ wípé fàtọ́lì ààbò kọ́lì tàbí ààbò rọ́ọ̀ tó lè wáyé ní ìmọ̀ àbìlọ́pọ̀ ọlọ́wọ́ bá ní fàtọ́lì àwọn ẹni rí nínú àwọn obìnrin kọ́lì tàbí àwọn tó jẹ́ òṣìṣẹ́ lọ́wọ́ bá lọ́wọ́ kan ààbò rọ́ọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹni tí máa ń sọ ìkọ̀kọ̀ tí wọ́n máa ń mójútó ìkọ̀kọ̀ ọmọ wọn á fi rọ́ọ̀dù wọ́n jẹ́ ẹni tó máa ń sọ ìkọ̀kọ̀ ọkọ wọn wọ́n máa ń bá kiri ọkọ wọn bí máa hábì lọ mọ́ àwọn ọmọkọ́nà ọba àdìgbẹ́lá sọ sí òbí hàn tọ́nà ọba òṣùwà kiri rẹ̀ àti ọkọ̀ tẹ́kọ̀nà ọba já ń sọ ọkọ̀ àwọn ìwọ̀n yìí ti sùn. Wọ́n yóò wá nípa nínú àwọn nǹkan tọ́nà ọba àdìgbẹ́lá gbìyànjú àwọn obìnrin dáadáa. Wọ́n jẹ́ ní kí wọ́n máa ń bu àkiri ọkọ̀ ọkọ̀ kò é tí àti ọkọ obìnrin gbọ́dọ̀ jẹ́ súnà àti mọ́kọ̀ ó gbọ́dọ̀ máa pa àti ọkọ rẹ̀ mọ́ nǹkan aláwọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ojúbù sọ àti ìdí màálù ọ̀rọ̀ yẹn ni obìnrin tó máa tẹ̀ láti ọkọ tọ́kọ bá ń pa láti dáadáa sí ọ̀rọ̀ nítorí pé ọlọ́run bàbá wọn sáà dáwọn sọ pé àrídáàrù ọwọ́ àmúna àìríta àwọn ọkùnrin aláṣẹ ni wọ́n jẹ́ olórí ni wọ́n jẹ́ fáwọn obìnrin wọn fáwọn ìyàwó wọn àwọn ọkùnrin aláṣẹ ni wọ́n jẹ́ fáwọn obìnrin tó ọ̀rọ̀ ẹ̀yà ní ẹgbẹ́ máa tẹ̀lé àti ọkọ rẹ̀ ó yíwa inú ẹ̀ aláìsọ̀ lọ́sọ̀lá gbàtọ́ bí léèrè pé obìnrin wo ló dáadáa ó ní ìdá àmàwòtáhà àtọ̀ àìsàn obìnrin tó tó bá pa aláṣẹ yóò tẹ̀ láti rẹ̀ wàyí ìdá àmàwòtá ilé ha àmàwòtá obìnrin tó tó bá wù inú rẹ̀ ojú yóò mú inú rẹ̀ wàyí ìdá àdínkà àìhá àfìlọ́dìkà fi máa ní ha wà láti ha tó bá lẹ̀ sí pẹ̀lú rẹ̀ tó bá sí lọ́dọ̀ rẹ̀ yóò sọ ọkọ yẹn yóò sọ ìwọ ọkọ rẹ̀ fi náà fi hàn lórí ẹ̀mí ara rẹ̀ tí wọ́n tọ́pọ́ ní lórí rẹ̀ yóò sọ òyìnra láì wà máa ní àkódà lórí owó rẹ̀ dúkìá rẹ̀ bí wọ́n ọkọ̀ lórí dúkìá rẹ̀ yóò sọ kò ní òyìnra láì kódà kọ́kọ́ mẹ́sì pẹ̀lú rẹ̀. irú ikú obìnrin bẹ́ẹ̀ lóbìnrin tó dà débi pé ó dá ibi tó bẹ̀rẹ̀ ògbọ́dọ̀ fún àti ọkọ̀ ní alẹ́sọ̀kọ́ sọ pé wà láwùsà aláha lásàá wà ní àìlàkọ́tẹ́bí lámtọ̀nàìdì àìsọ̀wọ́ sọ́lá ní kódà tí obìnrin bá wà ní ilé tó bá wà ní inú ilé tó máa ń gbó sí ẹ̀yìn ràkúnmí tó máa ń gbọ́ bóbẹ̀rẹ̀ tó àwọn obìnrin máa ń gbó sí ẹ̀yìn tí ràkúnmí tọkùnrin bá béèrè lọ́dún obìnrin pé òun fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ láàyè yẹn bó ṣe fún tóyìn kò gbọ́dọ̀ pọ̀ ọkọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ ní ewu ní gbọ́dọ̀ pọ̀ ọkọ̀ rẹ̀ ọ̀ràn yẹn ní tóbi máa tẹ̀ láti ọkọ̀ obìnrin gbọ́dọ̀ yapa kò sì gbọ́dọ̀ ta ọkọ̀ rẹ̀ lẹ́nu lẹ́nu so eléyìí báyìí ṣe ń bọ̀ wá kí sábà fẹ̀yìn tí máa ń ka àwọn wá sí àtàkọ́tẹ́lẹ̀ tí àlùbáyé náà ṣe ń fi fáwọn ọkọ̀ àti ìyàwó ẹlẹ́gẹ̀ẹ́ta تمكينه من نفسها إذا دعاها إلى فراشها obìnrin gbọdọ̀ tura rẹ̀ lẹ́kọ̀ọ̀kọ̀ ó sì gbọdọ̀ gé kí ọkọ ọwọ́ ọkọ tó òun nígbà tọkọ bá pè é lórí ìdí ó gbọdọ̀ gbọdọ̀ kọ̀ kò sì gbọdọ̀ yarí kò sì gbọdọ̀ léra òun ni tẹ̀kínú omi náà sí ha ìlà dàá ìlà bẹ̀rọ̀ṣù obìnrin gbọdọ̀ gé kí ó rọrùn kọ́kọ́ láti yí ọkọ ní ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ nígbà tó ọba kò lórí ìgbìyànjú kó ní káwọn níbàlòpọ̀ kò gbọ́dọ̀ lera kò sí gbọ́dọ̀ tákù kò sí gbọ́dọ̀ pọ̀ ọ̀pọ̀ nítorí gbọ́dọ̀ lẹ́nu sọ̀rọ̀ bá ọ̀sán náà àtàrí sọ pé ìrìnàjò àwọn ìwádàwò ìrìnàjò rọ́ṣì tí ọkùnrin bá pé ìyàwó rẹ̀ sí ìbálòpọ̀ pa àgbà

wọ́n máa gbé tẹ́lẹ̀ nítorí kọ́kọ́ rẹ̀ rẹ̀ yìí kò jọpọ̀ rẹ̀ lónìí so e wọ́n ní fún obìnrin tọ́kọ bá pè é ní kọ́ wá pọ̀ láti jẹ́ pé ọkọ̀ nígbà tọ́kọ bá lóun fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ àyàfi tó bá jẹ́ pé máa ń rí ìrìn tó bá ṣe rí àmì nǹkan tó tó bá ṣe rí àmì àmìláwó lè fún láǹfà láti ní ìbànúmọ̀ lókùn orí bàyí bàyí so àbí nǹkan mí ló jẹ́ máa ní ẹ̀rùn iná ọmọ wá ní orí bàyí bàyí ìṣẹ̀rí àwọn aramọ́lámá bọ́yẹ̀ jẹ́ ní fáàkì orí bàyí bàyí yẹn ń dáwẹ̀ àwẹ̀ ọ̀rẹ́ yẹn ní ọ̀rẹ́ ọmọdọ́n ní àwọn ọmọ wá ní ìròyìn pé obìnrin gbàwẹ̀ ọmọdọ́n ọkùnrin wá pé òun rẹ̀ dánú

nítorí gbọ́dọ̀ àlejò sọ̀rọ̀ ọ̀gá ọ̀gá ìtọ́ ní pé ológun lọ rí ọkùnrin mọ̀sùlùmí àwọn ìyẹn aláàbí ní gbogbo yín àdára jẹ̀bi gbogbo yín ládẹ̀bi bẹ́ẹ̀ ṣe àwọn ará ní jẹ̀bi aláàbí wọn bọ̀ ọ̀rẹ́ lọ aláàbí ní wọn bọ̀ láti wọn rí ọ̀gá ìdí méjì lọ́gbà aláàbí ní obìnrin adára jẹ̀lú jẹ́ nínú ilé tó ń àwọn ìyá ìyá ọlọ́run báwo tẹ̀ sí ilé ìwé báwo ló ti dà wọn rẹ̀ báwo ló ti dẹ̀ rẹ̀ jẹ̀bi

tí ò gbọdọ̀ mẹ́rin ẹjẹ́ bí ìyàwó ilé ìgbádà fi ń jẹ́ ìyàwó ilé náà nìyẹn ká mú sí àwọn ọ̀sán wọ̀nyí náà Àrẹ́bì sọ́lọ́lá sọ́lá tó sọ nínú àyébì mi. Àrẹ́bì ni, Àrẹ́bì ni wà lákùn àrẹ́ yìí na Allah yíwa sí ìnà fún ìṣàkùn áhàjá tàfàwó náà. wàlákùn àìrìnà aláyọ̀sí ìnà fún ìṣàkùn áhẹ́láìjẹ̀kọ̀ọ́nà àmẹ́dìí nínú àwọn ìwọ̀n tẹ́ àwọn ìyàwó yìí ó ní pé wọ́n gbọ́dọ̀ gba ẹni kankan láàyè tó borí ibùsọ tó borí ibùsùn yìí ẹni tí ẹ̀ bá gbà láàyè ẹni bá ibùsùn yìí bá láàyè máa ń mójútó inú yàrá ọkọ yẹn káwọn àlejò tí máa bẹ pé báyìí ẹni tọ́kọ yín ò bá yọnu sí kó wọnú yàrá rẹ kọwọ orí kó gorí ìbùsùn ẹ gorí ìbùsùn ọkọ yín. orí báyìí a mú àpá ẹni tí mú ẹni tó wọ ọkọ ni ìgbà míì lóbìnrin ní ọwọ́ òfin yẹn gbúmọ̀ lágbájá àwọn ètí wọnú yàrá wọn kí ṣe yàrá wọn. ìdí

mọ́sọ̀kọ́ ọbẹ̀ wọ yàrá wọn lọ mọ́sọ̀kọ́ ọbẹ̀ jòkó lórí ibùsùn wọn tó yé sí ilé náà pàtàkì ìjàmítorí àgbègbè ẹlẹ́ẹ̀kárùn alìmọ̀ àìsàrọ̀ tó lè máa rú nínú nǹkan tó lẹ́yìn gbọdọ̀ ṣe é ṣe ní ìwọ̀ kọkùnrin rẹ̀ kọ́kọ́ rẹ̀ òun náà ni kó máa wùwà dáadáa sọ̀pọ̀ kó wọn bá ọgbọ́dọ̀ kí inú lé mi ọkọ̀ láàrùn ọgbọ́dọ̀ jẹ́ wípé tọ́kọ́ bá tí ń lọ lé báyìí ìbànújẹ́ ó ní pé ah wọ́n lọ́nà àsìkò ní tòun tó ẹ̀já ṣe díẹ̀ sí ń ta káṣe fàájì díẹ̀ sí ẹ máa lọ ní ọjọ́ tẹ́lẹ̀ ẹ̀já ṣe díẹ̀ sí ẹ̀já ṣe díẹ̀ sí wáyé ẹ̀já gba tẹ́gùn ó ti mọ̀ wípé ilé ò ṣe lọ ní lórí tó bá ti lọ ní báyìí tó ogun ti bẹ̀rẹ̀ ní wàhálà ti bẹ̀rẹ̀ ní obìnrin ní ìbúrú gan máa jùlọ táwọn mẹ́fà ti wá tó ní jù orí báyìí àsìkò tó yẹ kí obìnrin pa ojú ọkọ mára jùlọ ìgbà yẹn náà àwọn òwe ẹ̀hàn náà jọ́mọ̀ wá nílé ọkùnrin síta yọ́ ma wọ́n àwọn ọ̀wà tí wà àwọn ọwọ́kọ́wọ́ láti kò fẹ́ gbé àjùfẹ́ kó ṣe dáadáa jù ọkọ̀ ọkọ̀ máa ríbà nígbà ẹ jẹ́ ká mọ̀ nǹkan tàbí tẹ̀sí inú àwọn ẹwọ ọkọ ni pé kí o jẹ́ kí ọkọ kó jẹ́ kí irú ilé jẹ́ àyè ìfọ̀kànbalẹ̀ fọ́mọ ríbà nígbà nítorí pé ọlọ́run ọba gbọ́dọ̀ sára tààrà sọ wípé ọlọ́run ọba ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة ọlọ́wọ́ bá nígbà nínú àwọn àmì ọlọ́wọ́ bá lọ́sùn àrùn tààdá tàbí ọlọ́wọ́ bá òun ni pé àlùkọ́lákọ́lákò ní àbúrúsìkò pé ọlọ́wọ́ bá nígbà dákun nínú àwọn èèyàn bí i ọlọ́wọ́ bá òkè wọ́n lẹ́ra kòkò tí wọ́n láti àánú min àbúrúsìkò nínú àwọn èèyàn bí i ọlọ́wọ́ bá nígbà dá ìyàwó fún ní àdúrájẹ lè tẹ́sùnú ilé ha ọlọ́wọ́ bá dá wọn fún yín nítorí kẹ́ẹ̀ lè bá a máa ní ìfọ̀kànbalẹ̀ lọ́dọ̀ wọn lè tẹ́sùnú ilé ha

ọlọ́ọ̀bà ní so nítorí àsìkò obìnrin gbọ́dọ̀ mọ́ wùwà dáadáa sọ́kọ bákan gbogbo tó bá lè máa ní ọkọ lára obìnrin gbọ́dọ̀ káwọ́ rẹ̀ kúrò ọkọ gbọ́dọ̀ máa rí ìnira látara rẹ̀ gbọ́dọ̀ tí ó máa kó ó ti ọlọ́run máa lọ́sùn káàrin káàrin àbọ́kọ́ orí ìyẹn alátara rẹ̀ ó ti ọlọ́run máa lọ́sùn káàrin káàrin orí bàbí bàbí. Àrẹ́bì sọ̀rọ̀ lọ́sọ̀lá sọ nínú àyíjù lọ́gbẹ́ pé ó máa ń bá ẹ̀rẹ́ ọdún jẹun. Àrẹ́bì ni látàrí ìmọ̀lẹ́sọ̀ ìdáwójá àti júnìyà. Àrẹ́bì ni obìnrin kaka ò ní máa fi ara ní ọkọ rẹ̀ nílé ayé. Kò tó bẹ̀rẹ̀ tẹ́ máa fara ní ọkọ rẹ̀ nílé ayé, ìlà ọ̀rà ìdáwójá tó wú mìnà ìṣòrí rẹ̀ yìí àbíkọ́jẹ́ pé ìyàwó ọkọ yẹn nínú àjẹ́nà nínú àwọn àṣòrí rẹ̀ yìí àwọn ọmọbìnrin ẹlẹ́rin ilé ẹgbẹ́ tọ́nà ọba àti dá fún ọkùnrin yẹn nínú àjẹ́nà àbíkọ́jẹ́ pé yóò máa sọ lóbìnrin yẹn pé láàrín bí ìní má fara ní ọkọ mi kọ̀ sálákì náà àbíkọ̀ rẹ̀ fún ọ̀nì kọ̀ sálákì náà wàlọ́ ìlà àgàrí kọ̀ sálákì náà ọlọ́run méjì orí rọrùn ló jẹ́ ayé rẹ̀ kí ló ń fara ní ọkọ̀ yìí obìnrin iná ìjẹ́nà ní ọmọ ìgbé obìnrin ayé kéèkì tí bá ń fara ní ọkọ̀ rẹ̀ ẹ̀dá fún tuntun ọlọ́run bá sílé ìrọrùn obìnrin yìí gbogbo tí èdè kájú àgbà yẹ́yẹ́ kò sí báwọn obìnrin bá jẹ́ náà sọ́bà sọ pé màlá kan ṣe pèlè yẹn ẹgbàgbé èké yóò mú yàn sọ́bà sọ pé àwọn obìnrin bá jẹ́ náà ṣe pèlè o yóò ti àwọn aṣọ ẹ̀kọ́ fẹ́ àdó òfin ẹni tí èpè rẹ̀ ò ní tẹ́gẹ́ tó bá tẹ́pẹ̀ fún ẹ̀gẹ́ ní ọkọ̀ pé pé yọ́ tẹ́ kọ̀tẹ́ àdúrà ti lára jẹ́ pẹ̀lú kámọ́ sẹ́ni tí pèrè ọ̀tẹ̀ so bá a ti níyàwó ní ayé bẹ́ẹ̀ ni la níyàwó mọ̀gbà ìjẹ́nà ọmọ àìjẹ́nà ọkùnrin dáadáa tíyàwó ní ayé bá ní bá ní ìyàwó mọ̀gbà ìjẹ́nà ọmọ ìgbé ayé tí pèrè pè yọ́ máa sọ fún pé fàyín náà máa hùwà jàkílù ọkàn yá lórí bá jàkílù ni.

kí a máa ti pé àwọn obìnrin ní àjẹ́nà àwọn obìnrin tí wò lè dé pè ní kí ló tẹ̀ fún wọn tó fi lọ́tọ́ fi lọ fẹ́ pè yọ àwọn òṣì máa tẹ́pẹ̀ ní wọ̀n tó ní tó wọ́n sí ní kò ní fara ní wọ́n tó kàn fara ní ọkọ̀ wọ́n tó kámọ ilé ìlé kámọ dáadáa so àjọ́ mi náà máa jà àwọn náà gbà سلسلة الأحاديث الصحيحة والبلا في عن الحديث 173 نعم نعم eléyìí náà jẹ́ ṣókí lábalábẹ̀ àwọn ìpàdé òkú àwọn bàbá pàdé wọn sọ́yá káwàlọ́mọ̀ wípé ìkẹ́lẹ̀ kèsí ní mo fẹ́ sàlàyé lábalábẹ̀ ní pé tẹ́rí àwọn ojúṣe àtàwọn ìwọ̀ eléyìí tó yẹ pé atọ́kùnrin atọ́kọ̀ àti ìyàwó wọ́n jọ ní wọ́n ìjọkópa mẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwọ̀ tá a ti kà pé ọkọ ní lórí ìyàwó àti ìyàwó ní lórí ọkọ yìí tá a ti kà sẹ́yìn nínú àwọn ṣòkóòkò tó yẹ wípé àwọn ṣòkóòkò tí ọkùnrin àti obìnrin jọ ní láàrin ara wọn náà oníbà yìí pàápàá jùlọ ọkùnrin àti obìnrin náà jọ ní ìwọ kí wọ́n jọ kíkiri kájọ sí nínú àwọn ṣòkóòkò pẹ̀lúwà níbi bákanáà kájọ wùwà dáadáa síra wa kí ọkọ wùwà dáadáa síyàwó kíyàwó wùwà dáadáa sọ́kọ kápé ìwà wa ṣe sọ́kọ wa kápé ìwà wa ṣe síyàwó wa ẹ̀sọ́ tààjọ ní tààjọ pínlẹ̀ àríyàrá wa tó tí bá ń wá lọ́dọ̀ àwọn méjèèjì síra wa kájọ máa farada ilé ìlànà àwọn nǹkan tí a mí lọ́wọ́ ara wa ní oríwájú nítorí ìdí èyí kí a kì í sí ní dáadáa mọ́kàbọ̀ yí pé àwọn ìwọ ọkọ̀ ó tún lé fún lórí wọn ìyàwó tí ìyàwó òdìbò ṣe ní ìdíkọ̀lọ́rá àwọn abala ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀kì abala ẹlẹ́ẹ̀kẹta tó ní àsìkò òun náà ni wọ́n fẹ́ kà fún àwọn àwọn àkọ́yá ilé ìdí ìkàlẹ̀bá ní àti ọmọ tààlá tí wọ́n ṣe ṣe àfún ọkọ àti ìyàwó nílò tí ó ṣe pàtàkì jáde láàárín ọkọ àti ìyàwó nínú àwọn àkọ́yá ọ̀gá tí wọ́n ti fọ́kọ̀ àti ìyàwó orílẹ̀ yìí sí ibi láti rí àwọn ọ̀tọ́yà yìí òun náà ní sí àwọn lọ́pẹ́ ní àdábù ìfà àdábù àdìfà àwọn ẹ̀kọ́ ilé ìdí ń bẹ nínú ìgbéyàwó láàrín ọkọ àti ìyàwó tí a bá lọ fún tíra ìlú nípe ìpínlẹ̀ ìjọba ìdí àárín àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ àárín mẹ́rin àbáṣọ yìí pé awàdà alákọ̀ọ́kọ́ ayàtàkọ́ wà á wàyàtà náà sàhàbí wà àdìlá ní tàbáwàtàwà sàárà méjèèjì yàtàkọ́ wà á ayàtàkọ́ wà á wàyàtà náà sàhàbí káwọn méjèèjì méjèèjì tí ọkọ náà bá ìgbéyàwó náà ti pẹ́ tó ṣe wà nígbéyàwó rẹ̀ tó káwọn jọ máa tẹ̀ láti ọlọ́run bá lọ́sùn káàrọ̀ káàrẹ̀ wàrátà náà sọ àrẹ̀ náà àti láìsí ọlọ́run káàrẹ̀. bákan náà káwọn méjèèjì ká máa tẹ̀lé àwọn òfin ọlọ́run bá àwọn àdájọ́ ọlọ́run bá lọ́sùn káàrẹ̀ káàrẹ̀. eléyìí tó fẹ́ jẹ̀rẹ̀ lẹ̀ nínú àkọ́ àrà tó náà wà láyọ̀ wọ́n àjà gbọ́dọ̀ máa gbé síwájú àti ọlọ́run bá wọ́n àgbọ́dọ̀ máa gbé síwájú ìdájọ́ ọlọ́run bá wọ́n àgbọ́dọ̀ máa gbé lékè ìdájọ́ ọlọ́run bá àwọn àṣà oníbàṣẹ́kù àtàwọn ìṣe eré ìjọ pé ó borí tó lékè láwùjọ àwọn èèyàn tó lékè láàrin àwọn èèyàn wọ́n àgbọ́dọ̀ máa sí àwọn ìhà ìṣíwájú òfin ọlọ́run bá àwọn mọ́

lọ́kùnrin àti lóbìnrin tọ́nà ọba àtòjíṣẹ́ rẹ̀ bá ti parí sọ́mà ti ṣèdájọ́ lórí àlámàyọ́ ọ̀kan kan tó wá máa ní ìtẹ̀sà kan wá ta nǹkan ní ìlẹ́sà tó yàtọ̀ fún tọ́nà ọba àtòjíṣẹ́ rẹ̀ ti dálẹ́jọ́ kan wá ta nǹkan ní ìlẹ́sà yàtọ̀ sí orí bá yẹn ọlọ́wọ́ bá ní ọmọ ìyá àti ìlànà ọ̀túnlá gbogbo ẹnikẹ́ni tó bá ti ọlọ́wọ́ bá tòbí tó pa àti ọlọ́wọ́ bá àtìdájú ọlọ́wọ́ bá tòbí tẹ́rẹ̀ pápọ̀ ìyẹ̀tọ́ ń mú ọlọ́wọ́ bá ní dájú ẹni òun náà ní pé ìkéníkèjì wọn wọ́n gbọ́dọ̀ máa jó ní máa ìmá ṣe àwọn nǹkan tó jọ ọ̀ràn èèyàn lé wọn lórí tí wọ́n gbọ́dọ̀ ṣe fẹ́nìkèjì wọn ìkéníkèjì wọn ní tó jọ ọ̀ràn èèyàn lé wọn lórí tán gbọ́dọ̀ fi fẹ́nìkèjì wọn lù wọ́n gbọ́dọ̀ mójútó

àbí gbogbo ìwọ̀n sí ọkọ tó ń tọ́kọ lórí òun gbogbo ẹ̀ náà nígbà ní lórí ọkọ kò sí gbọ́dọ̀ máa wí pé ọgbọ̀dọ̀ ṣe dọ́gba lọ́ra wà láyọ̀ tẹ̀lé ìlú rọ́jò ما فضله الله تعالى به عليها من القيادة والرياضة فيظلمها bàbá ní ọkùnrin náà wá tó gbọ́dọ̀ lóòrùn ọlá tó náà bá ní kẹlá fún

ajọ nára wá ní àìlẹ́kọ̀ọ́ so ọkùnrin o mọ́dọ̀ ti pé gbé agbára fún lórí ìyàwó rẹ̀ ó ti torí lórí ó ti kọ́mọ wá yan obìnrin jẹ kọ́mọ wá wá ní ó ti ná obìnrin láìlẹ́kùn ọba tí ó tóbi ọba tó sọ wàlàhúnnà mítìlú lẹ́bí àríhìnnà bí màálù ọlọ́wọ́ bá ní ó lẹ́tọ̀ fáwọn obìnrin láti gbà lọ́dọ̀ àwọn ọkùnrin nǹkan tí ó jọ ọ̀rọ̀ ìyàkún wọn láti fáwọn ọkùnrin náà àwọn náà lẹ́tọ̀ láti gbà ṣùgbọ́n wà ní rìnjáde àríhìnnà dáadáa ṣùgbọ́n ọkùnrin lọ́lá wọ́n sì ní ìwọ̀ wọ́n sì lé sí àwọn obìnrin nínú wọn fún àgbọ̀dọ̀ fẹ́ pé dédé ìwọ̀ tọkùnrin fẹ́ gbà lọ́dọ̀ obìnrin pọ̀ wọ́n lọ́wọ́ àìní àti àtúkọ́ àìlẹ́ẹ̀kẹ́ ìkẹ́ ẹlẹ́ẹ̀kẹ́rin àbí àwọn ẹ̀rí nínú àwọn ẹ̀rí tí ó sọ̀rọ̀ lórí ilé ìbáyìí wọ́n ni wà pọ̀lù ọlọ́wọ́ fi pé agidjálò owó amúnàrẹ̀ nìta àwọn ọkùnrin alátẹ̀mọ́jẹ́ àwọn obìnrin ìmọ́ sọ̀tọ́lọ́ ọgbà àwọn àgbàlagbà àdékọ̀ ìmọ̀ àpapọ̀ فالصالحات قالتات حافظات الغيب بما حفظ الله gbogbo ya ń sara yẹ rẹ̀ nígbà wá bẹ́ẹ̀ lọ méjì ni wà láti takọ̀ fún ọ̀nà lóṣù ìdàwó ọlọ́run bá láwọn obìnrin tẹ́yẹ̀ bá ti páyà wípé wọ́n fẹ́ máa ta ọkọ lẹ́nu àwọn obìnrin tẹ́yẹ̀ bá páyà fún wà fẹ́ máa tẹ̀ láti ọkọ ní ṣíwù ó náà ní ẹ̀sìn bá kóbìnrin fẹ́ máa ga pápá kọ́bẹ́ máa ṣe gàlì àwọn obìnrin wọn fẹ́ máa gbọ́nà sọ́kọ lẹ́nu wọ́n fẹ́ máa ṣe yẹ̀ǹgà sọ́kọ̀ ọlọ́wọ́n bá ní fá èdè òun náà wíwá ìwọ̀n so wọ́n sàlàyé sáńpẹ̀ nínú kí ni wọ́n ní òun jù òun náà ẹ̀sọ́ à òun náà yáwó obìnrin tí wọ́n jáde kúrò ní ìṣẹ̀ láti ọkọ̀ tó má gbọ́rọ̀ sọ́kọ̀ lẹ́nu mọ́ so ìbá ìṣẹ́ gẹ́gẹ́ nínú kẹ̀kẹ́ wọn tó ọlọ́ta ara ìsàlàyé rẹ̀ nínú tẹ̀kẹ́ rẹ̀ wọ́n ní wọn nínú ṣíwúzú wúwà tí ó ti fa rẹ̀ nǹkan tó ń pè nínú ṣíwúzú òun náà tó kóbìnrin máa rí ara tó ń ga láti tẹ̀ láti ọkọ̀ kóbìnrin máa ṣe ìgbéraga tọkọ̀ so wọ́n ní almahatu náàṣì yìí obìnrin tó jẹ́ ànáṣì ìyá àtúnwọ̀tẹ̀ sí àìsíwà ìdàzáwòjì òun náà lóbìnrin tí lè gbéraga tó ọkọ àtàríkàfìlì àmì obìnrin tí ó ń gbé àti ọkọ jù tí ó tẹ̀ láti ọkọ ọlọ́ọ̀bá ní ká pé obìnrin tí nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ sí ọkọ padà tẹ̀tẹ̀ láti ọkọ kì í sì gbéraga sọ́kọ oríba ìlú ọlọ́ọ̀bá ní pa ìlú ọlọ́ọ̀bá ní wà sí ìjẹ̀jù fún ọlọ́ọ̀bá ní ẹ̀sìn wà sí wà ní gbogbo gbogbo sí ọlọ́ ọ̀jẹ̀ tí wà sí òbá ràn wọ́n ẹ̀yẹ̀ wọn lójú ìdìbò ẹ̀mọ́bà wọn ní ìbálòpọ̀ ọlọ́ọ̀bá ní pàṣẹ náà bá ràn wọ́n ní pẹ́lẹ̀ dèlè yẹn wọ́n ti gbogbo ọlọ́ọ̀bá ní ẹ̀nà wọn ibi tí ẹ̀jẹ̀ ẹ̀rẹ̀ ìlà òbí wà ṣùgbọ́n gbọ́n bá ń

Nígbọ́ ọ̀rọ̀ ayẹ̀ ní ẹjẹ̀ láti láti láti láti láti agbọ́nà lórí ẹjẹ̀ láti jẹun padà fún ìjẹ̀ láti ọmọ. Tọ́mátí wá ń tẹ̀ láti àjẹ́ ní padà ń tẹ̀ gbogbo wà ní ìjìnlẹ̀ tẹ̀lé ìlà. Ẹ má wọ ọ̀nà bẹ́ẹ̀ sí ilé wọn jáde. Ẹ má wọ ẹ̀sùn àti gbogbo ọ̀nà tó rẹ̀ wọ́n jẹ́ àlọ́jà lókò lè ní. Olúwa ìnà mọ́ra káàdà àìyíjẹ̀ tẹ̀lé ọ̀. Dájọ́ ni ọba tó tóbi. أباوى معاوية نضيب رضي عنه قل يا رسول الله ولي رجل الله معاوية أخوان هي رسول معاوية أخوان ولي رجل الله ما حق الزوج ما حق زوجتي أحدنا عليه ما حق زوجتي أحدنا عليه kí ni ìwọ ìyàwó ìkan ìkọ̀ọ̀kan wa lórí wa kí àwọn ọwọ̀ tí àwọn ìyàwó wa ní lórí wa ìwọ̀ lẹ́nu kọ̀ọ̀kan gbọ́n fáwọn ìyàwó ní ọ̀n àdẹ́gbẹ́ pé àtùkà iná ha dì lára kọ ìgbà tó bá ti jẹun tó rọrùn mọ́ fún jẹun fún. bákan náà wàtà kó wà ha dì láti ṣe ìta bákan náà kó máa fún ní aṣọ tó bá ti rán tó bá ti rán tó wà láti lọ́wọ́ gbé àìwá ìjà má ti tún pé ojú rẹ̀ bí ojú ẹlẹ́dẹ̀ má ọ̀ bá àìwá ìjà ojú rẹ̀ bí ojú ọ̀pọ̀ ọ̀pọ̀ ògbọ̀rọ̀ wà ah, ní gbọ́dọ̀ náà ò bá lẹ́rọ̀ anábìnrin pé ìbàwọ̀pọ̀ àpọ̀ bá àdókún ìlà báyìí anábìnrin bò lòdì ẹmà wúrú wà báyìí tó ìjẹ́ sí pé ẹmà ti gbádùn ara yìí ẹmà ti ní ìbálòpọ̀ láàrin ara yìí tẹ̀lé ìbáyìí kò lẹ́tọ̀ọ́ kí èèyàn máa ṣe irú àwọn ìwà yìí tó lè jẹ́ pé èyí ó tún padà kò mọ́lẹ̀ mọ́lẹ̀ tó anábìnrin kò bá mu bẹ́ẹ̀ tó anábìnrin wá ní anábìnrin wá parí ọ̀ alẹ́gbẹ̀ẹ́ àyàfi eléyìí tó bá lẹ́tọ̀ọ́ lé wọn lórí ní nínà ojú bá yóò wọ́n lẹ́nu ṣe fún wọn. so nígbà tí màá pé ní nínà ní pé ìgbà táwọn ní nínà tó ń padà ìwé wọn ní yá ẹni ìmìnà bọ́ọ̀lù bí ìwàlù hajj àbẹ́rẹ́ tó bá lẹ́tọ̀ọ́ fẹ́ fi bá wọn lò níbi nínà àti níbi yíyà lórí bí sábà bí màṣín jì nínà nítorí okùnfà lòṣù ìjùmọ̀ tó wọn bá lọ́ka ìsọfún wa níbi tá a bá tún ń wẹ̀ lára wọn á ń so hadithu yìí àjọ́ ahmad lẹ́gbàwá àti àbúdáwùdà tó ṣáàkì alimọ́mù ṣáàkì àwọn lẹ́gbàwá àjọ́mù sáàkì lẹ́gbàwá lọ́wọ́ so wọ́n mú hadithu wá nínú àjábù sí wọ́n bá pẹ̀lú ọ̀rọ̀ àkọsọ̀lọ́ àṣẹ́lẹ̀ àrẹ́bìsí àtọ́lọ́ bá tó máa bá ó sọ wípé iná lọ́sẹ̀sí ìrìnà ìdánwọ́ yà àdáàmà lábí ọ̀mì lórí dájájú àwọn tó máa ń ṣe déédéé wọ́n wà ní orí mẹ́mbàrí

àwọn tí ń ṣe déédéé níbi ìmá ṣèdájọ́ àtàwọn tí ń ṣe déédéé lórí àwọn ará ilé wọn àti àwọn nǹkan tí wọ́n fi wọ́n jẹ tọ́jú wọ́n jẹ olóòlé lórí nínú àwọn ẹ̀yìn yìí àwọn àrẹ́bí sọ́lọ́ ọ̀sán bá rí wọn ṣe yẹn nìyí oye so àdébí wa ìgbọ́n sí ìlú gbà wọn wa so àrẹ́bí ní alẹ́ nílẹ̀ yàrá ìlú rẹ̀ fi sókè yín wà àhẹ́lí yín wà máa wọ́n lẹ̀ wọ́n náà náà bàbá ní fàílà òun ọ̀rọ̀ àrọ̀ fáráńdáàrí kàwà àríkà bí i àrẹ́bì ní tí àwọn méjèèjì ọkọ̀ àti àwọn tàbí máa ń fàtà sọ ìtẹ́lẹ̀ ìṣẹ́ pẹ̀lú ẹ̀rú ẹ̀ àṣíyáhùn aláwọ̀ tàbára pàtàkàdá àyájá sọ ìyébàtà ọlọ́wọ́ bá ní pé lóhun wọn tẹ̀mí ní tẹ̀yí sí fúlánù ìtẹ̀yí tó máa kagá ìtẹ̀yí wà á sà máa á máa á sì hàdá ìmọ̀ sàádà dẹ̀ ti tẹ̀mí ní gbogbo tẹ̀mí tán bá lò tẹ́bí lọ́mọ àti ìyàwó tóbi tóbi tóbi kú wọ́n lò pẹ̀lú ọ̀rọ̀ àti oríire ni ọ̀pọ̀lọpọ̀ àjọ ìjẹun dájọ́ tó náà wá sọ pé mọ̀nà àmìlà sọ́ọ̀lì àmì ìdájẹ̀lẹ̀ àwọn gbogbo ẹni yóò tó bá ti tẹ́ẹ̀rẹ́ ọkùnrin ló jẹ́ ni àbúrẹ̀ wàhúwà múmìnì tó yìí jẹ́ olùgbàgbò ولنجزينهم أجرهم بأحسن بأحسن ما كانوا يعملون ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ọlọ́wọ́ bá ní àádẹ́ sanwọ́ lẹ́sàn dáadáa tí wọ́n ṣe ilé ìjọ dáadáa tí wọ́n ṣe ilé ayé lọ láti sanwọ́ lẹ́sàn ẹlẹ́gbẹ̀ta وعلى المرأة بصورة خاصة أن تطيع زوجها أن تطيع زوجها ó jẹ́ ọ̀ranyàn lórí obìnrin ní ẹ̀sà wọ́n máa tẹ̀ láti ọkọ rẹ̀ kí má yà múrù hàbí níbi àwọn àtẹ́tọ́nà bàbí tọ́kọ rẹ̀ bá pa ọ̀rọ̀ yẹn tó máa tẹ̀ láti ọkọ rẹ̀ ìṣòro ìtìsọ̀ àti hà ẹ́ lágbára rẹ̀ lágbára rẹ̀ bá ti tó gbogbo bá jẹ́ lágbára máa tó bá jẹ́ lágbára tó lójú فإن هذا مما فضل الله به الرجال على النساء bàbá ní dájúdájú ilé ìdá ìwọ̀n àánú ìtàtọ́lọ̀ ọba àdíjẹ́ láti ṣe ọlá tó fi gbọ́ lápọ̀ ọkùnrin lórí obìnrin ọlọ́ ọba àdíjẹ́ láti ọlá fọ́kùnrin lórí obìnrin wípé ọ̀rìn ẹni káwọn ọkọ̀ áwòbẹ̀rẹ̀ máa tẹ̀ láwọn ọkọ̀ alátẹ̀sìn àwọn ọkọ̀ wọn jẹ́ múni fún ọmọ pàmọ́ láti ṣe tàmá fi àyàdé ìsàjẹ̀ ọ̀tẹ́ yìí àbájẹ́ bó ṣe wà náà wáyà méjì ìsàjẹ̀ àrìjálù pẹ̀lú أحاديث كثيرة صحيحة مؤكدة بهذا المعنى wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdíìsì lọ́làáfíà ó ti wá tó pọ̀ gìdìyà tó ti ń kan ìtumọ̀ta sọ ìtò ń kàn nípa wọ́n ma bí ìjà tó ń ìwòdó èyí máa lè mọ́ àti wà máa àìyà tí ó jẹ́ sí pé àdíìsì wọ́n máa lórí nǹkan tó kílẹ́à lórí àwọn nǹkan tó jẹ́ kó jọ́ ọ̀rìn àwọn nǹkan tó jẹ́ ẹ̀sọ́ kó bẹ̀rẹ̀ àti tọ́jọ́ ọ̀rìn lórí ìláhíyà àtọ́ àìdáwùjà tó bẹ̀yẹ bá ní tẹ̀lé àti ọkọ rẹ̀ àwọn àtọ́sì àbúbẹ̀rẹ̀ bá ń takò àti ọkọ rẹ̀ kí yóò máa jẹ́ ìjìyà lórí tí ó sì máa jẹ́ àwọn falabuja mi ti ẹ̀rọ ìlú àríyà bàbá ní ó dìdọ̀ ọ̀rọ̀ yẹn báyìí kákó àwọn apá kan nínú ẹ̀wà làálà fi hà tẹ̀kí ọ̀rọ̀ lìnìtá ìzàmáyìn wọ́n ní bàbá ní ó ṣe é ṣe àti fáwọn obìnrin àti tó ìwà فقد قال قال تعالى ọlọ́wọ́ bá ní wà sáàkì fàílẹ̀ síkọ́ tánfà ìlúmìnì ọlọ́wọ́ yà lẹ́lẹ̀ máa ṣe wà sí pé wà kí o máa sàǹfàní fáwọn ìgbàgbòrò ẹ̀rí ìyẹn ló sọ̀rọ̀ fẹ́ mú kí ní wà kó ìmá jẹ́ wà sí tọ́má jẹ́ ìgbàgbòrò kò lẹ́tọ̀ fóbìnrin kankan láti máa gbà wẹ̀ tí ètò ọ̀ràn èèyàn tọ́pọ̀ rẹ̀ bá ń bẹ̀lé ilá bí ìdìní àyàfi tí ọkọ ìyẹn tó bá yọ̀ǹda fún lọ́yà fún oyíba ní àwáyọ̀ Ramadan yàtọ̀ sí àwẹ̀ Ramadan nìkan ó ní ọ̀ní ẹ̀wù ní ò lẹ́kọ̀ọ́ fọ́bà yọ̀ǹda lọ́wọ́ ọkọ̀ gbogbo wàlá àtàjàrùn ìwé ìdí ìlà bí ìbìn o ti gbọ́dọ̀ yọ̀ǹda fún ẹ̀nì kankan láti wọlé láti wọrin lọ́kọ̀ rẹ̀ tọ́kọ̀lọ̀ láti yọ̀ǹda yóò sọ pé ọkọ̀ mi yọ̀ǹda kẹ́ wọlé tó bá eléyìí

pé tí ọkùnrin bá pé ìyàwó rẹ̀ sí ìbálòpọ̀ tóbìnrin yẹn wá pọ̀ tí ò dọ́kọ rẹ̀ lóhùn tọ́kọ tí wá sọ lẹ́ni tí ń bínú sí títí tí ló fi máa ọmọ àrẹ́kọ̀ ọmọ ìgbé tí pé ìpè oníbà ìgbà àwàbí ìwá ayàtẹ̀ àbátọ̀pọ̀ lẹ́gbàá wá ní àtàtàrùdì títí tóbìnrin yóò ti tẹ́ ìpadà lọ́wọ́kọ rẹ̀ wàbí wàbí ó sọ ní wàbí ìrìwáyà ní àtàyọ̀nù àìmà títí tọ́ àwọn màlákọ̀ ọmọ ìgbé tẹ́pẹ̀ kódà tí ẹ̀ bá máa ó máa gbé tẹ́pẹ̀ lọ sí tọ́kọ yóò fi yọrù sí Mo búra pẹ̀lú ẹni tí ẹ̀ ni Alẹ́bì Mọ̀sánmàdì pẹ̀lọ́wọ́ rẹ̀. Láàrín ní almọ́kàtò àkọ́, àwọ̀látò àjì almọ́kàtò àkọ́ bí ha, hátà àtò àjì àkọ́ záújù wà láwọ́ta hánà ha náà sàhàwáyà alẹ́ Àrẹ́sìtọ̀ lọ́pàá lóhun búra pẹ̀lú ọlọ́pàá tẹ́lẹ̀ ìpínlẹ̀ lọ́wọ́ rẹ̀. Ó bẹ̀rẹ̀ òlè tí ń pé ìwọ ọkọ rẹ̀ àgbà tí bá tó ń pé kò lè tí ń pé ìwọ ọlọ́wọ́ba àgbà tí bá ń pé ìwọ ọkọ. Ó dàkọ́kọ́ yẹn béèrè ìpò ń fẹ́ ní màlúkọ̀ pẹ̀lú ẹ̀. Gómìnà sì wà ní ilé tí wọ́n máa ń kọ́ sẹ́yìn àkúnmí yẹn tí máa ń gbé àkókò àpẹ máa ń kí gbé àwọn ènìyàn máa ń tó lẹ̀ lọ́wọ́ ọkọ̀ ẹwà níbẹ̀ náà lòun ti fẹ́ ní màlúkọ̀ pẹ̀lú ẹ̀ kó gbọ́dọ̀ kọ̀ kó gbọ́dọ̀ kọ̀ kọ́kọ́ láti ní màlúkọ̀ pẹ̀lú ẹ̀ kó lè bá yóò fẹ́. so eléyìí alimam ahmed muhammad wọn gbà wọn àti ibùdó máa jẹ àbíkà ṣùgbà àti ìṣúra làbíyà ẹlẹ́ẹ̀kẹrin láàrín bí alọ́hàtù záújà àti júnìyà ilà kọ́lá záújú ilà kọ́lá záújú rú mílẹ̀ sórí rí láàrín bí قاتلك الله فإنما هو عندك دخيل يوشك أن يفارقك إلينا أتبعينا obìnrin bá ń fara ní ọkọ rẹ̀ àwọn ìyàwó àkàlà yìí ẹlẹ́ẹ̀kàrùn àyẹ́wà látọ̀dọ̀ ṣùsọ́ yìí ibn mọ́ṣùsọ́lì àtọ̀dọ̀ ìrìnjúwá قال أضيفي حدثتني عن مجد قال قلني أنت ولطة حريبكم أضيفي أتيت رسول الله صلى الله عليه وسلم قلوا لبا النبي صلى الله عليه وسلم في بعض الحاجة ní nípa apá kan náà àwọn bùkátà tí òun ní tó ń fẹ́ bí á wọ́n lọ bá nígbà tó lọ́sọ̀ náà fọ́kọ́ àríwá tó pé àì àdìdì àrẹ́sọ̀ pé ẹ̀rí obìnrin yìí àì àdìdì ìrẹ́ obìnrin yìí ìrẹ́ obìnrin yìí nǹkan sí ọ ó pé ó bẹ́ lọ́bọ́kọ̀ rẹ̀ ó ní arihadi ó ní obìnrin yìí azà báìláà pé báyìí níbi ẹgbà wá mi ó ní azátù báìlì قال ọwọ́ sọ wípé kéyìfà áǹtì láhù kọ́lá ẹjíṣẹ́ sàlàyé lè fún ìkàríná kí tó lọ síwájú ìgbà tí òfin ìlọ́dà lórí sọ̀lọ́ ọ̀sọ̀lá àrẹ́gbà sọ wípé ilé obìnrin yìí ṣe àzáàbù báyìí ṣe àbílẹ̀pọ̀ ní ọdí ọdí ìjú olókọ́lé ó ní bẹ́ẹ̀ ìjú olókọ́lé ọwá ní òtún wáyé tó olókọ́lé èyífà áìsìláàmù báwo ní kí báwo ní kí jẹ́ sọ́kọ̀ rẹ̀ irúwà olùmọ́ bọ́kọ̀ rẹ̀ ọ̀nà bọ́kọ̀ rẹ̀ ohun òkín lọ́ra òun ò dẹ̀ kí ń pàjọ níbi máa tẹ̀ láti ẹ̀ka àti máa ṣiṣẹ́ fún ọkọ̀ ọmọ ilá máa àjá sí wáyé àti kágbára wọn bá káyì kan wọ́n ṣe kọ́ọ̀lù arẹ́gbà tó pé fàǹdórì arẹ́gbà tó pé wo nǹkan tí mo fẹ́ sọ yìí fàǹdórì àyìnà àǹtìrì lọ́wọ́ yé sí ibi tí ibi tó wà pẹ̀lú ọkọ̀ rẹ̀ dáadáa tó ti dúró dédé pẹ̀lú ọkọ̀ rẹ̀ báyìí fàyínàmà huwa jannatuki wà náà torípọ̀pọ̀ rẹ̀ òun là jẹ́ náà rẹ̀ òun náà rẹ̀ wọ́n bá yìí lọ tàkí ìbò tí ń bọ́pọ̀ rẹ̀ dáadáa tó ń ti dáadáa sọ́pọ̀ rẹ̀ báyìí ìtorípọ̀pọ̀ rẹ̀ òun jẹ́ náà rẹ̀ òun náà rẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ìlàsọ́lá ti mọ́ àtọ̀kọ́ tó mẹ́rin bá kí ẹ̀rùn wákàtí márùn-ún وصام شهرها تتنبع رمضان وحفظت فرجها تلعب أبيره وأضاعت زوجها تلعب تلاقي عقاره قيل لها ادخلي الجنة من أي أبواب من أي أبواب الجنة شئت شئت ọlọ́wọ́ bá nígbà ọ̀sán mọ́lẹ̀ gbogbo àbíyá mọ̀ kí ìlàláha ìkórì jẹ́nìyàtà ní ayé àwọn àbíjáde ṣíkì wọ́n lọ mú pé yóò àwọn anijá àti fàtàwà wọ́n ọwá nínú fàtàwà nínú mẹ̀tọ́rì fàtàwà ní ìdíbò kèmíyà mùjátà ní 32,321 wàtí ìdá wọ́n máa lọ́wọ́ àìbá àti ìtàzáwàjá wọ́n bí ó tèmí àrẹ ìrẹ́kọ̀ mẹ́rin àti lọ́wọ́ wàkọ́rọ̀jà àṣókùnmí wàrídéyà ó wá ó ní jírù àdìwàlìdé ha áwùmọ̀tọ̀ wà àti ṣé kí ọkùnrin yẹn ṣé kó yẹn kó máa tẹ̀lé kó ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ kó tẹ̀lé àwọn òbí rẹ̀ yìí àbí kó tẹ̀lé ọkọ rẹ̀ olóòdà òkúrin obìnrin tó bá ti lọ́kọ ọkọ rẹ̀ òun ló ní kàpá lórí ẹ̀jà òjò ẹ̀mí yìí tó bá ti lè lọ́kọ̀ ọkọ rẹ̀ ló ní kàpá lórí ẹ̀jà òjò ẹ̀mí yìí wọ́n tó àìsùjá òjì àní ha kọ́ wá tẹ̀ lọ́kọ rẹ̀ kọ́tẹ̀ láti ọkọ rẹ̀ òun ló fi ń قال الله تعالى قال الله ما ذلك الصالحات قانتات حافظات للغيب لما حافظ الله هذا تعطيه تعطيه فين ثم ذكر رحمه الله عددا من الاحاديث fi wùjú ìtọ́ẹ̀dì máa ti záújáà lẹ́yìn náà ṣe fi wá sọ ọ̀pọ̀lọpọ̀ náà àhàlì tó sọ nípa ìjọ́rin olùsẹ̀lọpọ̀ rẹ̀ tó ń bá kọ́lá wọn ó ní ọkọ̀ olórí lọ́jẹ́ lọ sí ọlọ́run bá wàkọ́ àkọ́ọ̀nà mùsàáyà náà wàtò pé wà á tẹ̀gídà alẹ́dẹ̀dà nìkáà igi yìí tó ni òkè sọ ọmọ obìnrin tó wọ ẹrú ẹrú فلينظر أحدكم عندما عندما يريد كلمة الله kẹ́yìn kọ̀ọ̀kan ní kọ́ yá òwe dáadáa abí ọkùnrin tó bá lẹ́ fi ọmọ rẹ̀ tẹ̀ ojú ọmọ rẹ̀ obìnrin tó jálá pàdé lọ́dọ̀ rẹ̀ mo yé tọ́kùnrin tó bá bẹ́ jù sí lábẹ́ tí ó mà tẹ́wú lábẹ́ tọ́kùnrin dáadáa so وغيره عن النبي صلى الله عليه وسلم حتى ترى كلنا في أفضل في ترى حديث وقال النبي صلى الله عليه وسلم أنا بيقول فإنما هو عندكم عوام أنا بيقول هو كريم لا تهيئ يقول وجه عوام orí bá yínbà ní báwọn obìnrin ti jẹ́ lábẹ́ ẹ̀yìn yìí àrẹ́sọ̀ ipé wọ́n ní ọjọ́ àtùwà ìdájọ́ jẹ́ àátùsí òrànlẹ́ ìwọ̀n àti obìnrin lábẹ́ ọkọ rẹ̀ ọ́nà ẹgẹ́ bí ẹ̀rú فليس لها أن تخرج من منزله إلا بإذنه قد يتبقى إلا بما جاء من يقول سواء أمرها أبوها أو أمها وما جاء بابا لو قال في أبي ياري أقول جاري أستقر بيونا أو غير أبويها باتفاق الأئمة وما تجعل مين أبيها وصنع مصطفين نجدي بل يقال قمان أفاق وإذا أراد رجل àyẹ̀ntẹ́ ìlàbí ha ìlà àmàjáde àpá tó ọkùnrin bá bẹ́ kó kò ní ti gbé ọbẹ̀ gbé obìnrin yẹn ọjọ́ kó lọ síbò mí máa pè yá mi yìí máa yẹ́ jìbò àìlẹ́yìn tó ìjẹ́ kọkùnrin yẹn tọ́jú ọ̀yàn lé lórí ń ṣe ìyàwó ni so wàhíbi ìlú ìlà ìdíhà ó sì ń sọ ìwọ náà máa ló obìnrin yẹn wà náà àrà àbúhà bàbá rẹ̀ wá kọ̀ fún pé ọ̀gọ́rọ̀ tẹ̀lọ́kọ̀ rẹ̀ lọ́gbẹ̀rẹ̀ ń kó lọ àǹtọ̀ àti oníkọ̀gbọ̀rọ̀ tẹ̀lọ́kọ̀ rẹ̀ kọ̀gbọ̀rọ̀ tẹ̀lọ́kọ̀ rẹ̀ ìdá ìkàkiri ní ìtọ́kọ̀ rẹ̀ fẹ́jì wà ní ìhà àtòsí àìsáwùjá bàbá ní ọ̀rẹ́ yẹn lọ́kọ̀ tẹ̀lọ́kọ̀ rẹ̀ dúnà àbàwọ̀ yà kó mọ́tẹ̀ láwọn òbí rẹ̀ méjèèjì kọ́ gbọ́rọ̀ táwọn òbí rẹ̀ méjèèjì lẹ́nu lẹ́nu fàyínà àbàwọ̀ yìí húmá zọ̀lìmáì lọ́pàá òbí rẹ̀ méjèèjì alábòkì wọn jẹ́ nìyẹn wọ́n ti sáyọ ara yẹn ليس لهما أن ينهيا عن طاعة مثلي عن طاعة مثلي هذا wọ́n ní kò lẹ́tọ̀ fún àwọn òbí ẹ̀mí léjì tí wọ́n lè ní transport fún àtọ́ àti ní sí hàrà ìdáwò transport fún ọmọ tẹ̀lé irú ọkọ̀ yìí wọ́n gbọ́dọ̀ fún wà ní sàdá àtòsí à ọmọ ha fi máa tàbí ha bí ní ilẹ̀ ìṣẹ̀lá ilé yìí kò sí lẹ́tọ̀ fún ìyẹn náà kó náà tẹ̀lé ya rẹ̀ lórí àfẹ́bí rẹ̀ nípa pé kí ọjà àbí àtẹ́sílẹ̀ rẹ̀ pa wípé kọ́ máa fara ní ọkọ rẹ̀ tó kó dùkọ́ yẹn ọgbọ̀rọ̀ tẹ̀láfẹ́ ìyá yìí láyìí wípá ìfẹ́ àmìsù àtòkọ̀ nígbà òkúrẹ̀ náà pàtàkì wà ní ìsù àti ìpọ̀sọ̀dá àti ìmà àlàtàdúgbò ní ìpọ̀lẹ́fà wọ́n ti kó ìyàwó ní sí àwọn máa gbèrè lọ́dọ̀ ọkọ àwọn àlàbì ìnáwó àbí aṣọ ọkọ àbísọ̀dá àti èyí tí lẹ́sí pé ọ̀yẹ́ kó béèrè àdọ́kò ní kápá ní pé mọ́kọ́ yóò bá kọ́ pàláyẹ̀ tó ń lára àmùfẹ́ wáyà mi àràwọ̀ yà fi ọ̀láàbì ọgbọ́dọ̀ tẹ̀lé kẹta náà òfin ẹ̀ méjèèjì níbi kọ́kọ́ yẹlẹ̀ àbí kọ́kọ́ lẹ́kọ̀ọ́ ìràgáàrà mọ̀tẹ́kìyà lè dá wọ́n yẹ kọ́kọ́ yẹn wáyọ̀ lọ́wọ́ bá so àgbójì lọ́gẹ́lọ́gẹ́ ní ìparí ẹni parí ẹ̀ tó yẹ báyìí parí àtòrí pé ọ̀rọ̀ yẹn náà dídà parí òkàrí tó kú bí nǹkan ìgbà díẹ̀ wọ́n وفي وصحيح أبي حاتم أبي صحيح أبي حاتم عن ثوبان قال وأقول ثوبان قال رسول الله صلى الله عليه وسلم وجيت أنا ما جاءت أنا ما قلت أبي امرأة سألت زوجها الطلاق في غير ما بعد إيه تاني obìnrin tó bá ń béèrè lọ́dọ̀ ọkọ rẹ̀ tó kọ́kọ́ òun láì sí kankan láì sí ìṣòro kankan kò sí ọmọ kankan ọkàn ọkàn tó kọ́kọ́ òun náà ni orí bá ní kù so àbàhàrọ́ọ̀mù àríhà ọ̀ríhà tó jẹ́nà alábi ló ti dè wọ̀ fún obìnrin bẹ̀ láti gbóhùn àjẹ́mà wà bí halittin àkọ́ nínú halittin yìí a sọ pé alìmúntẹ̀lì ààbò wà lọ́múntẹ̀lì ààbò bí gúnnẹ̀lì múnàbìmọ̀ arájáwò obìnrin tí wọ́n jáde láti tábí àti ọkọ̀ tó àjọ́ ọ̀sọ̀kọ̀ lẹ́nu tí wọ́n ti fẹ́ kọ́kọ́ pọ̀ àwọn tán tọrọ kúrò lọ́dọ̀ ọkọ̀ Sáńtì ń fara ní ọmọ pé kọ́kọ́ lè kọ̀ àwọn ẹ̀ láì níbi ìwọ́n náà múnàbí bọ́ọ̀, àrẹ́bí àwọn ẹni múnàbí bọ́ọ̀. Wà á máa ìgbà àmáwàrà àbàwàrà, áwọ̀ àbàjú ọmọ bí màbí ìtọ́ àti bímọ bí ìtọ́ àti ọ̀dọ́. Ìgbàgbọ́ àti táwọn òbí rẹ̀ méjèèjì, àbẹ́ni kan ní ọlọ́pàá wá ọba pa òbí rẹ̀ láti ní àtẹ́tẹ́rẹ́ pé ìtẹ̀ láti ọlọ́wọ́ bá ń bẹ nínú àtẹ̀yẹ̀. مثل المحافظة على الصلوات هي دي كده قال ده مو تو àwọn ọ̀rẹ́ dáadáa. Ah bákan náà àdáṣọ́lá wà tó wà sí ìhàdí bákan wọn padà tó kó máa tòrò lórí bí ọ̀rọ̀ wà àdá ìdá àmáyà wọn padà tó kó máa pé àmáyà wà ní àwòrá àtẹ̀bí ìmáyà àbí wọ́n pọ̀ fún pẹ́pọ́ ọmọ náwó rẹ̀ nínú àpà wà ìrọ̀ àti ìtọ́nà owó sókù wà náà ti dáríkà mímọ̀ àmàrà ọlọ́wọ́ àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ náà wọ́n tọ́lọ́ ọba àtòjíṣẹ́ rẹ̀ paláṣẹ àwọn àhà lọ́wọ́ àkóhùn báyìí àbí nǹkan tó náà ọba àtòjíṣẹ́ rẹ̀ pọ̀ fúnmi kọ́mọ́ tó bá ilé ha àtòsí àwọn àti ìdájọ́ ẹ̀kọ́ tẹ̀ láwọn òbí

إنه لا طاعة لمخلوق بمعصية الخالق إنما الطاعة بالمعروف أنا dájúdájú kò sí ìṣẹ̀lẹ̀ ìgbọ́rọ̀ sí ẹ̀dá kàkàlẹ̀ láti fi ṣe àtakò fún ọlọ́run ọba lẹ́dà láti fi ta ìgbọ́rọ̀ tó fi ọlọ́run ọba láti àti ìdàgbà báyìí màmá ìlú láwọn bíma bí ìmá fíyàtún nìgbà pẹ̀lú gbẹ́gbẹ́ pé ìtẹ̀lá ìtẹ́ ọlọ́run bá wà níbi àtẹ́yìn láàbíyẹ́ bí gbáwó àyíwáyé àti ìmá fíyàtẹ́ kò lẹ́kọ̀ọ́ fẹ́rẹ́ mi láyé ẹ̀lú olówó rẹ̀ nínú ìtẹ́lọ́ pàkí ìpayọ̀ bí ìlú àyùfẹ́ àyíwá àti ìdáwọ́jà àwọn àhàdà àbàwé láti máa sí ẹ̀sìn bó wá ní tó wá lẹ́sọ̀ sí obìnrin láti tẹ̀lọ́ kan rẹ̀ àti pẹ̀lú àwọn obìnrin méjèèjì àbáwò rẹ̀ méjèèjì ìlú tẹ̀lá méjì ìyá fún ọ̀gá rẹ̀. Fàyínà ọ̀yọ̀ olùlàwọ̀ ìtọ́ àìsíká ìwọ̀n lórí. Wọ́n ti gbé dájájú orí gbogbo ewa rí wọn káàkiri láti ẹ̀rọ ọ̀rọ̀ tẹ̀. Àwọn ṣáàbọ̀ olùlàwọ̀ ìmọ̀ àti ẹ̀kìlá ní ọ̀sán. Abúlé gbogbo ẹ̀kọ́ wa ní kámẹ́rà kámẹ́rà kámẹ́rà kámẹ́rà ti ọlọ́run ọ̀sán. Ìta àdàlà ọ̀rọ̀ ọ̀rọ̀ káàkiri. Nílò ọ̀rọ̀ àwọn ìpín ìpínlẹ̀ láti parí ìdánilẹ́kọ̀ọ́ yẹn fún. Àti àwọn ìdíwọ́n tó fẹ́ ويقول المنكر ويقول القريب يزيكوتا وذلك كذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك